المنفرد الذي توحد في الأمور لا إله إلا هو سبحانه وتعالى عما يشركون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر فقد أمركم الله سبحانه وتعالى في ذلك في مواضع كثيرة في كتابه العظيم قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الآية واعلموا عباد الله أن خير أن خير كلام كلام الله وخير الهدي هدي نبينا صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله ما زلنا على متعلقة بأرض المحشر وبالحساب وبأهوال يوم القيامة وقد سقنا لكم حديث أبي هريرة رضي الله تعالى عنه وارضاه كما أخرجا الإمام البخاري ومسلم رحمه الله تعالى في صحيحيهما أن النبي صلى الله عليه وسلم فيشفع لجميع الناس وفي رواية فيشفع لأمته كما كان رسول الله صلى الله عليه وسلم يحدث أصحابه بقوله فإذا فأنا آتي إلى عرش ربي فأقع ساجدا له فيقال ارفع رأسك يا محمد سل تعطى اشفى تشفى ذكرنا لكم هذا الحديث في الخطبة الماضية وإن شاء الله تعالى فاليوم نستمر كما تتعلق بهذه الأهوال واليوم إن شاء الله نفتتح بالتفريق بين الأرض والحساب وقبل ذلك بعد أن دن الله سبحانه وتعالى الشمس وأوتي بجهنم كما قال ربنا تبارك وتعالى وجيء يومئذ بجهنم ف في هذه الأوقات تشرف الله سبحانه وتعالى بأن يجعل بعض عباده تحت ظله في هذا اليوم العظيم يوم لا ظل إلا ظله كما أخبرنا رسول الله صلى الله عليه وسلم بذلك من حديث أبي هريرة رضي الله تعالى عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله فذكر منهم الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المسجد وكذا رجل رجلان تحبا في الله لا تحبا في الله وتفرقا لله وكذلك رجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا لا يعلم شماله ما تنفق يمينه إلى آخر هذا الحديث فأولاه فشرف الله سبحانه وتعالى بأن يجعلهم تحت ظله في هذا يوم الرهيب وكذا اعلموا عباد الله أن الله سبحانه وتعالى شرف هذه الأمة أي نقول شرف نبيه محمدا صلى الله عليه وسلم بأن يجعل في أمته سبعون ألفا يدخلون الجنة بغير حساب ولا عذاب كما رأينا ذلك من حديث أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم وعدني ربي وفي من حديث ابن عباس قال النبي صلى الله عليه وسلم ورد علي أمم فرأيت نبيا ومعه رهب ورأيت نبيا ومعه رجل ورجلا ورأيت النبي ليس معه أحد إلى آخر الحديث حتى قال رسول الله صلى الله عليه وسلم فقيل لي هذه أمتك وفيهم سبعون ألفا يدخلون الجنة بغير حساب ولا عذاب فدخل النبي صلى الله عليه وسلم فبدا أصحابه يكتسبون في من هم فقال بعضهم إنما مصاب النبي فقال بعضهم إنهم الذين لم يشركوا قط فخرج النبي صلى الله عليه وسلم قال فيما يحتسبون قالوا فيما ذكرت عارفا فقال رسول الله صلى الله عليه وسلم إنهم قوم لا يسرقون ولا يكتوون ويتطيرون وعلى ربهم يتوكلون فقام أكاش بن محصن فقال يا رسول الله ادعو الله عز وجل أجلني منهم فقال النبي أنت منهم ثم قام رجل آخر فقال يا نبي ادعو الله أجلني منهم فقال النبي صلى الله عليه وسلم صدقك, صدقك بها أكاش اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا واجعلنا مع الذين ستكون تحت ظلك في هذا يوم عظيم إنك على كل شيء قدير وأنت بالإجابة جدير ولا حول ولا قوة إلا بالله أقول فرحة سؤال المسلمين. أترى فلقى إشاد جفاء النبي صلى الله عليه وسلم أن طلع ما أقوى ما جايك فوات ألم بني سابق ليه كاد جفاء النبي أتى وصحابة أتبع أتبعان توجون أن ترد برجال القيامة في أوانا نكا نين توكي lọ́jọ́ tó jẹ́ wípé àti owó àti dúkìá kò sí èjì àfitẹ́ ìbá fi sọlọ́n ọba nìkan sọ iná ni yọ́ọ́ máa wúlò fún yẹn jọ náà inú ẹni tí ọlọ́wọ́ yóò fi àná ìbálò jájẹ́ kan nù wọn. lọ́sàn tòótọ́ àrùn arétí ìpadà Allah subhanahu wa ta'ala wípé Allah subhanahu wa ta'ala ọ fẹ́ ká páyà àrùn ní gbogbo àlámọ̀rí wa yálà níbi wa yálà níbi ìbálòpọ̀ àpẹẹrẹ àwọn ọmọ nìkejì ká páyà tá a bá sì ń gbọ́rọ̀ ọlọ́run ọba oríire tá a ti ń bẹ̀ àwọn tí awụ ní àwọn gbọ́rọ̀ ọlọ́run wa ṣùgbọ́n wọn mọ ìyapa gbogbo tí ń gbọ́ náà ni irú àwọn ojú lọ́dọ̀ kẹyàmá wọn à ní rí ibi tó da sí ọrù wọn kà nínú ẹni tí yóò rí ẹrù ẹ̀ ka ọlọ́njẹ́ ajẹ́ kan nù wọn. à ń bá ọ̀rọ̀ bọ̀ nípa pé ọjọ́ kẹyàmá kò sí ajá wò bóyá bóyá àti àwọn ìṣe ìmọ̀ omudani àti ntò ọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ à ń tò bọ́ láti dá ìmọ̀ ìyà sòkò díẹ̀ àti bàtẹ́ fún yín pé ọlọ́run bá ti dá wa jọba yìí a mashab níbi tọ́jẹ́ pé gbogbo ẹ̀dá àtàlẹ́bí ọlọ́run ni o àti gbàtà òun ni o aṣọ gbogbo nǹkan ìmọ̀jẹ́ òun ó wa ó gbé náwa àkílẹ̀ bákan náà aṣọ bí ó ti dé àtàlàyé wa yọ̀ bí ó ti ọlọ́run tẹ́lẹ̀ pọ̀ àníbi sọ́nà lọ́rọ̀ wọ̀sọ́lọ́wọ́ ọlọ́run bá pé òun lé ń pọ̀ nípa wípé ìwọ sábà ìwọ nìkan wá bẹ̀bẹ̀ kó tó di pé àwọn àsọpá afẹ́ bẹ̀rẹ̀ ìrọ̀sẹ́ àníbi sì tẹ́lẹ̀ ọ̀sàlàyà lè tẹ̀ fún wa. àwọn afọ àwa ni ọjọ́ bá ń sọ yìí tí òòrùn súnmọ́ wa pẹ́kipẹ́kì tí wọ́n ń gbé náà bọ̀yì tí gbogbo wà láàrin lura wọn tó pé àwọn èèyàn wọn ti tẹ̀rì sínú òògùn wọn níbàámu sí bí sẹ́wọ́n kálukú bá ti máa ǹjẹ́ Allah subhanahu wa ta'ala ǹjẹ́ ò ní àwọn ẹnìkan tó jẹ́ pé wọ́n fẹ́ pọ́nlé ń dọ́là lásìkò yẹn ni. àwọn àfáà ni Allah subhanahu wa ta'ala ò ní o wọ́n ní tó bá ní ẹjẹ́ awó wọn kí la fẹ́ fi ká mọ̀ wọ́n sí wa náà ọba sojú kòkòrò ká rí kan mú nù àwọn orú èèyàn báwọn ká lè wà nínú ẹni tọ́lọ́run ọba yóò fi àyè àpẹẹrẹ ń dọ́nà lọ́run. ẹni àwọn ẹni àkọ́kọ́ bá a sọ pé òun ò sùn mọ́ wa tí gbogbo wa wà nù wà láyé lọ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yìí subhanahu wa ta'ala yóò fi àwọn ìran èèyàn kan sí abẹ́ ìbògì rẹ̀ ni Yorùbá sọ pé bòògì àbí òògì bá dúró ẹ wo òògì subhanahu wa ta'ala subhanahu wa ta'ala kò sí ma a fi wúwo ká máa fọlọ́n wéyàn na àti kílè rẹ̀ nígbàtà fún ìpàtàn wọ̀ sí fáà ńlá torí àwọn afáàkàtọ̀ sọ yìí pé hayi yudhilluhumullahu tahta dhilli arshihi Allah subhanahu wa ta'ala atọ́kùnmá pé yóò bì láti wá da ẹjọ́ láti wá máa tòṣìlò sí lọ sọ́lá kọ́ọ̀lù náà bá lù wá àti ọlọ́run bá ń bọ̀ tọ́lọ́run bá dé subhanahu wa ta'ala akọ fún wa wípé nínú àwọn tí ó wà bá subhanahu wa ta'ala wá òun ni ìní àwọn tí ẹ̀ gbé arúṣù dání bí wọ́n ti máa fọ ọlọ́run bá subhanahu wa ta'ala tí wọ́n máa ti ni arúṣù ọlọ́run báyìí ògì tó ń bá wa ògì tó bá yọ wà kó àwọn èèyàn kan sí o mo dín yín kù nù wàhálà tẹ́ẹ̀ mọ̀ ní lọ́jọ́ òní bóun ti súnmọ́ tó yìí ń gbẹ́rẹ́ gbogbo wàhálà yìí ẹ̀yẹ́ máa ń bọ́ abẹ́ sọ́nà ọkà àwọn yẹn fún wa. ó ní sábà àtún àwọn èèyàn méje kan bẹ ìdílùkùn lọ́wọ́ fi dìlù yẹn wọn àdìlẹ̀ nàbí ọmọkùnrin náà wọ́n fi tí kò ní tó bí jáde fún wa àrẹ́bìnrin rẹ̀ àkọ́kọ́ nu wọn òun náà ni ìmáàmù làábìl aṣáájú tọ́wá jẹun déédéé nínú aṣáájú rẹ̀ ẹnì ọba fẹ́ wà lábẹ́ dáadáa yìí àwọn kálukú àwọn inú àwọn mẹ́kẹ̀ẹ́ sábà ká ìwé rẹ̀ fẹ́ rí mú ó jẹun déédéé yálà mọ́sálásí ni yálà ètò ni yálà tọ́wájú déédé lórí ntọ́lọ́wọ́ bá kó sí lábẹ́ yìí àníbi sọ́lọ́ lọ́rọ̀ ọ̀sọ́lá ní nínú wà lẹ́yìn ọlọ́run ó fọ̀ ọ̀hún abẹ́ gòmí bẹ́ ẹ̀yẹ́ máa dómi. wọ̀ṣáàbọ̀ nẹ́tọ̀ àfi ìmọ̀ràtìlá bákan náà ni ọ̀dọ́ tó jẹ́ pé ìgbà tí ń dàgbà ń bẹ̀rẹ̀ ayé rẹ̀ báyìí orí ìtẹ̀ láti ọlọ́run ọba ìlọ́ orí dáadáa ni ọlọ́run bá ní ọlọ́gbà lórí tó sì wá lòó lòó lòó lòó lòó ṣe ìpàdé ọlọ́run bá àdébìnrin wọn kò wọn bẹ. wọ́rọ̀ jòló àti ẹnìkan kọ́lùkù mọ́ màtàdé ẹni rẹ̀ ó ti sókọ́ mọ́sálásí ìtumọ̀ ẹni wípé gbogbo gbàgbọ́ bá ti kírun kàtá inú òtún mọ́ ti gbé ìzúmọ̀ kọ́ńbù wo mọ̀ alápẹ̀ mọ́sí ó ti sún ẹ̀mí ẹ̀ kọ́ mọ́sáàsì kọ́ gbàgbéra kú ayé ògbé lọ kọ́ wá mẹ́rin sí ìgbà kúrú dídó. ìtumọ̀ kẹ́ ìtumọ̀ bẹ́ẹ̀ rọ́dùnú mọ̀ alápẹ̀ kọ́ńbù mọ̀ alápẹ̀ mọ́sí ẹnì gbọ́dọ̀ wípé èjì nà mọ́sáàsì kọ́ba ti la kò díẹ̀ kọ́ba ti di pé òun ní freedom bí sẹ́yà òtítọ́ tọ́nà òsì ìdì lẹ́kùn mi láti lọ ó ti mẹ́tàlá lórí ẹ̀kọ́ ti kùránì ni yóò tún mọ́lẹ̀ gbogbo rẹ̀ àwọn èèyàn báyìí ọlọ́run bó kún alẹ́ lògì rẹ̀ bákan náà wọ́n rọ̀ jùlọ àti àwọn èèyàn méjì kan ìtọ́ dá wọn pọ̀ tẹ́ fi nífẹ̀ẹ́ ara wọn òun náà nítorí tọ́lọ́ lágbàjá sílẹ̀ síbẹ̀ sílẹ̀ lọ́wọ́ àtàpọ̀ sí ẹwọn gbóògùn ìlú wọn láyé nífẹ̀ẹ́ wọn bí ọ̀sẹ̀ torí ọlọ́run yìí nífẹ̀ẹ́ wọn. ìyẹn lẹ́sìn wá pàdé torí ọlọ́run náà ti pàdé pàtàkì rọpọ̀ sí i torí ọlọ́run náà lò tó wá fà nítorí wọn ni àwọn ìwọ́n lọ́wọ́ yìí mọ̀ torí wà láyé ní ìbàjá ah, nítorí kẹ̀kẹ́ òjò ń lo òjò wò mí àmọ́ torí ọlọ́run fi máa jà tí wọ́n bá tòun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí bí ẹ tó gbọ́dọ̀ àdá ní ìgbàgbà tó ti bá ní tó bí jà náà nù ẹ ọ̀rẹ́ méjì tó bá pé ní tí fi nífẹ̀ẹ́ ara wọn tó ọlọ́run bá ní tí fi nífẹ̀ẹ́ ọlọ́run ọba ní àdébí ni ọlọ́run tó promise àwọn náà pé wọ́n wà bákẹ́ náà wọ̀rọ̀ jùlọ àti ọkùnrin kan tó jẹ́ pé obìnrin tó jẹ́ máa ń ní wájà máa rí obìnrin ọ̀rẹ́ wà

a ní sódìlẹ̀ sham wọ́n gbé oòrùn tí ò ní ju míìlù kan wa lọ wọ́n wá ní àwọn èèyàn kan wọ́n gbà wọ́n já lẹ́gbòógì bá ẹ máa fẹ́ wà lẹ́gbòógì kó lóògùn kan. na náà ṣọlá ọba sọ́nà lọ́rọ̀ ní àti tó jẹ́ wípé ọkùnrin kan tó ń rẹ̀ kó tó fa ó wá fi débi wípé ọwọ́ òsì rẹ̀ kọ̀ mọ́ ń tọ́wọ́

lẹ́yìn àwọn bàbá nǹkan méjì ní bàbá ka fún wa yìí ǹjẹ́ ẹnìkan tún bẹ tá a lè dàpọ̀ mọ́ àwọn pọ̀ yìí sallallahu alaihi wasallam fanijawabu na'am ìdáhùn náà idan wípé bẹ́ẹ̀ ni kama sanadkuru wa ni insha allah ta'ala fi khutbah ath-thaniya. alhamdulillahi rabbil alamin. وأصلي وأسلم على نبينا محمد نبي رحمة اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله قال ربكم تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وعنت الوجوه للحي القيوم فقد خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هبلا الآية واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم بشر كل من أنظر معصرا أو وضع عنه بشره بأنه سيكون تحت ظله يوم لا ظل إلا ظل الله عز وجل كما رأينا ذلك من حديث عبادة بن صامت أو نقول من حديث وليد بن عبادة ابن من حديث عبادة بن وليد ابن عبادة بن صامت كما ذكره الإمام مسلم رحمه الله تعالى في باب حديث جابر الطويل وقصة أبي اليسر فهذا أب... فهذا أبو اليسر صحابي جليل أنظر معصرا فحدث الناس بهذا الحديث كما سنذكرها إن شاء الله تعالى نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لما يحب ويرضى إنه ولي ذلك والقادر عليه أقول فرما سبحانه وتعالى كثير أقول أقول أقول كيف جفان النبي صلى الله عليه وسلم أقول ما يزالكم كيف جفان النبي صلى الله عليه وسلم سواء لا سواء صحابة أم بارا بوي بي ببوا قطع أتبوا يبيورون وبسموا أتبوا iná ni wọ́n ń wọ́ bọ̀ yìí ibi sọ́nà àdìsá bẹ́ẹ̀ mẹ́sàn-án gbogbo wàhálà ìrìn lura wọn yìí àmọ́ lọ subhanahu wa ta'ala ọwọ́ ní kàmí bí ọmọ sílẹ̀kùn oríire kan fún wa ẹnì ọba fẹ́ tó ń wò pé tó ń gbà tí òun bá mú pẹ́pẹ́tì mo wà làmọ́ bí abẹ́ làmọ́ wá bẹ́ẹ̀ lé tá a fẹ́ bọ́ sí pé ah, kí ẹ̀jẹ̀ sí mi díẹ̀ bí akẹ́yẹ̀jẹ̀ bàbẹ́ fánù bí akẹ́yẹ̀jẹ̀ bàbẹ́ di

ńgbọ́dọ̀ tí a ni tawil ó lè má mú sùn sọ yìí pé báàbù àyíká tó sọ nípa hadithi jábìr àtọwil má mú sùn sọ wà lára rẹ̀ wàkí sọ́ọ̀tì àbìlíyàtà torí pé hadithi ó gún pọ̀ níta àkàfẹ́ mú ibn ibn Samit ibn ni òun jẹ́ wà lédu wájú náà tó dùn mẹ́ òun náà sọ ní ọba àdàkọ àbàbà rẹ̀ wọ́n ní njọ́ kan kó lè ọ̀rọ̀ ìṣọ́ àná wàá bì àgbà kó lè njọ́ kan pẹ̀lú bàbá wọn báwọn ti wá ń lọ kí làwọn fẹ́ lọ sí ní pé látòlù bẹ̀rẹ̀ ẹ̀ mà à ń wá náà lọ bàbá àtọmọ wọn fara wọn lọ wọn ti lẹ́yìn ní à ń lọ lè gé o. wọn wá náà lọ yìí ó ní afẹ́ wọ́n mọ̀ lọ yìí ìbẹ̀lẹ̀ afẹ́ lọ àbẹ̀fà rẹ̀ pọ̀tọ́ pọ̀kọ̀ nípa nàbí kábílà ayé alẹ́ ìbú nítorí ayé tètè fún ní báyìí ni wípé ẹ̀rù ń bá gbogbo tàbí òkú fẹ́ àmọ́ wá fẹ́ wò pé kí náà yé a bọ́ ti lọ gbà àmọ́ ilé ìsìn tí wọn bá tiẹ̀ sí mẹ́ àti mọ́tà nàbí ọmọràn bọ̀ ó ń bá tiẹ̀ wá lọ bàbá àtọ̀mọ́ táwa ti lọ ó ní بفتح الياء والسين قال لي صحابي جليل أبو اليسار وبرد الصامت سلام عليه قل لي أعبا أعبا

ó ní lágbájá ló mà jẹ lówó mo o ó jẹ mí gbèsè mo sì ní kí n lọ rèé fi owó mi lọ́dọ̀ rẹ̀ fàtàlámùtò àárẹ̀ ńgbà mo délé rẹ̀ mo sálámà sílé rẹ̀ àsàlámù àlékún wà á lẹ́kùn sàmùtì wọn dá fàkúl fàmàhù mo wọ́n bẹ̀rẹ̀ àwọn alẹ́ rẹ̀ yìí pé bàbá ayé ṣe ń là ó ní òsì o bàbá òsì lé o òun èyẹ yìí padà ó ní ọjà ńlá wo jáfurun kí n tó yẹ̀yìn padà iná máa rẹ̀ kẹ́ lọ́ba jáde láti inú ilé lọ́bọ̀ ọ̀tá jáfurun abákan kì í ọjọ́ ọdún márùn lọ jáfuru àwọn kan ní ó kù díẹ̀ tí ọba làjà àwọn ẹ̀sẹ̀ ń jẹun hàn ọmọ ìjà rẹ̀ fàkúntù àyìnà àbò méje bàbá ni mo bá bí ọmọ lórí bàbá rẹ̀

bó ti á gbọ́ pẹ́lẹ́ sọ pé òdo yọ wẹ̀ fọkọ́ wọ́n jáde sí ẹni yìí. ìyá ń yìí pé mẹ kàlá hàdà kí ló mọ ọdún mi jẹ́ pé ọwọ́ ń sá pamọ́ fún mi nígbà mo yọ ọ lówó táàkù tí gbòòrò wa tó ọwọ́ ń sá pamọ́ fàkọ́ọ̀lá wọn lọ́ ọ̀ṣẹ́ ètò ó ní mo àwọn eré nu o báyìí ló ń sọ gbọ́dọ̀ àgbàdo báyìí ah kí wọ́n bọ̀ kí máa kọ́ lọ́pọ̀ pé ọgbọ̀n ẹ̀rọ máa bí mo sì mọ̀ sí kó rí bẹ́ẹ̀ ẹ̀rù ń pa mi láyà ẹ̀rù sì ń ó ní wàhálà ìwọ̀n ó ní wàhálà gbọ́ o hadisu ìwọ̀n asọ̀rọ̀ fọ́ ìyìn sì ní parọ́ ló ń gbọ́ ara ń ní òun owó tó ń jọ ìkè sílẹ̀ kódà tó ọ̀rọ̀ tó lè rí mú wá sí táwọn èèyàn náà dọ́kítà táyé kótó bàbá ìwà náà sọ fún yín pé àlàyé sọpọ̀ fọlọ́mbùrà ó ní wàlúwàlú fọlọ́mbùrà ó fẹ́ ó fẹ́ kẹta ah! tí ìwà gbọ́ ó ní sọ tí ọba ọkọ̀ àwọn ibi okun ibi gbèsè rẹ̀ fàkàl ìwọ ń sọ fẹ́ni wípé ó kọ̀ rẹ̀ mọ́ parí mi ó ń gbèsè mi o kí n sọ pé mo ti bọ̀ o ṣùgbọ́n tó o bá rí owó yìí wà á sọ fún mi wà á ńlá ó bá rí ifá á ń tàfi hìlì mo ti ṣe ọ́ lẹ̀ láti ayé dọ̀rùn ìní bí ọmọ. bùnà mùtòmùlọ́wọ́ wù ú pé a ti gbèsè kì í lè tó ló ń gbìyànjú ó ń bọ́ sí àtọ̀rọ̀ gbà. bàbá yìí wá sọ fún yín pé ìtọ́jú ẹ̀ǹsẹ̀ báyìí kékeré náà nílò owó ó ní fa ashhad mò ń fi ojú ìrìnà mi ọjà ní pé ojú méjèèjì etí ìgbọ́rọ̀ mi ọjà pé ọta burabura bá ń pé òun ti gbọ́dọ̀ níbi nsọ yìí pé mọ̀nà à ń dọ̀rọ̀ mọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá yá lówó ha ara tó ń ìpẹ̀lú tó ń yá yìí ọ̀nà ìmọ̀ wọ̀ níjọ́ ẹ̀dùn lórí olóko ọ̀nà méjì ọ̀nà ọlọ́run fa tètè méjì lọ. kò kú ẹrú rẹ̀ owó tá à ń sẹ́sẹ̀ owó rìbá o ẹ ń bá ti ọkọ̀ lọ pé rìbá gómìnà ń tà sí ìbù gbogbo àwọn àbẹ̀wò tó pọ́n yé fún àìlọ́kọ̀ wà láà ń tiẹ̀ o láyé lu mẹ́lẹ̀ ìlànà sà kọ́ má ti kó bẹ̀rẹ̀ kan nínú tààrà tiẹ̀ o àwọn owó rìbá tó kúta táwọn èèyàn ń káàkiri ṣùgbọ́n ní ọ̀yá ìlẹ̀ lówó ó wá lásìkò ilé kúndé gbogbo àwọn tí máa ń takùtọ̀ náà

pé ǹdé ń bá yóò sì wo ìbẹ̀ fọ́dà bàbá ṣé wọ́n sáré kẹ̀kẹ́ kọ́ mọ́tò mọ́tò ìjọba owó òfin yẹn ó ṣe ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ ń bá ilé ṣe báwọn òun náà ti ní tíkẹ́ẹ̀tì kan o inú ẹ̀ ń tọ́nà owó fi àbẹ̀bẹ̀ gbá kìá náà sẹ́ẹ̀ pé sáré ní sọ́nà àbújá sáré ìdíre kọ̀sọ́nà àti ìtàkùrẹ́ àbáfẹ́ bó ti wùlò kéré pé ah ṣé náà wà lẹ́yìn five hundred kọ́dà kò yá kí n gbà kí wọ́n sọ pé mo bu yín lánàá yàrá ti sọ pé èmi náà fi wọ́n bẹ́ẹ̀ gbòògì ní alùkìyàmà lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala bọ́ọ̀lù nàbí sallallahu alaihi wa sallama ti sọ̀rọ̀ gbogbo tí ó ní wàhálà fún wa lè yẹn insha Allah ta'ala fún Allah subhanahu wa ta'ala yóò sọ pé láti akul mahshar bẹ́ẹ̀ wáyé ẹ̀yẹ́ mọ́lú àgbẹ̀ náà ṣe tí àwọn èèyàn kan ń bẹ báwọn sẹgbẹ àti arúgbó ni o àti fìfáàbù ni o n ò ní ṣe kankan ní méjèèjì àrùbá débẹ̀ lónìí ni ṣùgbọ́n ọlọ́run ní kásìkò òtún lọ bíi ti láyé tààlà ibi tí a ti gbé ní ìjọ mẹ́jọ nìyẹn insha allahu alwahid alfahar allahumma arina haqqan haqqan warzuqna ittiba'ah warina batilan batilan. وارزقنا اجتنابه اللهم صب لنا خيرا صب صب قدر عشان قدر قدر اللهم كن لنا وليا يا رب العالمين وكن لنا ناصرا يا ارحم الراحمين اللهم ربنا عافنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي عذاب النار اللهم اشفينا جميعا واشف مرضانا اللهم اشفينا واشف مرضانا اللهم اشفينا جميعا واشف مرضانا اللهم عليك باعدائنا جميعا دمرهم وفرج بعضهم على بعض وشر شر لهم انت على ذلك قدير وانت بالاجابه جرير ولا حول ولا قوه الا بالله اللهم اقضي ديوننا جميعا واقضنا من الفقر اللهم اقضي ديوننا جميعا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 الرحيم ذكر الحكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم إنه هو الغفور الرحيم الله أكبر الله أكبر